الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته نعم جو هذا أرى مرة أفرنقى ينومي ثاني tá a lè fi mọ́ra àwọn etí jẹ́ tá a lè fi mọ́ra ń bẹ aṣọ àwọn etí òtọ́ náà aṣọ lára omi tó mọ́ òun náà ni omi òjò tó rẹ̀ láti sánmọ̀ lára rẹ̀ náà ni omi odò omi odò ọwọ́ abilọ̀ odò ńláńlá. bẹ́ẹ̀ do fique kìkì náà. bákan náà omi kàga omi bọ́ọ̀. bákan náà afálìjù yìnyín kí ló ń pè ní yìnyín ẹni tó jáwé láti sọ́nà tó dàbí búlọ́ọ̀kù tí yẹn bá mú tó bá fi ń ẹ̀gbọ́mi lẹ́nu ìpínlẹ̀ ìkẹ́dì ni àbí omi tó mọ́ lòun ni. nínú tí a fi kan tá a sọ ńlẹ́ o ó ní omi tá a gbé síbi kan ó wá pẹ́ ńbẹ̀ a ṣe kẹ́kẹ́ sí o àwa rí pé omi yìí ó fẹ́ máa chíǹjì látara àyè tó wà ìyẹn ní a lè lò torí pé bóyá bí ààyè bóyá bí tí ó tó wà láyé kan ní odò ni bákan náà omi omita a wọ́n tó gbóná omi tá a lè a fi ṣàlọ́ àlá àbáwọn ẹ̀ làwọn ẹ̀mí wa tó ń ká sínú ẹ̀ nígbà táwọn omi tá a lè bó jẹ́ wípé ní nígbà tí yẹn wọ̀nyẹ̀ ìwẹ̀ jánábà ni. ìgbà táà ní lílo omi tómi tó bá jómi ẹ̀gbin sílẹ̀ àbí kò jómi ẹ̀gbin ṣùgbọ́n tó dà sí nǹkan tó jẹ́ nǹkan tó mọ́ni ó wá chéǹjì odò rẹ̀ ó chéǹjì tẹ́sí ẹ̀ ó chéǹjì kọ́lọ́dì ẹ̀. nǹkan tó bá dà sómi tó bá chéǹjì kan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí i ààlè lómi yẹn mọ́ tó ẹ pé tó mọ́ ló ṣẹlẹ̀ sí ààlè ló fáǹfààní ara wa ṣùgbọ́n ààlè ló láti fi ṣe mọ́ra lápẹjọ rẹ̀ àgbé omílẹ̀ adágarí sí tó bá kéjì kọ́ lọ́dẹ̀ òtíjì ó dẹ̀ òtíjì ó gbẹ̀ omi kí lámọ̀ kọmi yẹn omi gàrí rẹ̀ pálẹ̀ mú gàrí ẹni omi yẹn ó ti kéjì ó mọ́ fún ara rẹ̀ ṣùgbọ́n nígbà tí nǹkan ti dà sí tó ti kéjì àwọn nǹkan tá a sọ yìí àmì fi mọ́ra mọ́ kódà kó jẹ́ pé nǹkan tó mọ ló dà sí ìwọ́n bá yẹ pé nǹkan ẹ̀gbin ló dà sí tó bá ti kéǹjì nǹkan yìí ààlè ló ní ààbò ààrẹ mú wọ́n fẹ́ pẹ́ ẹ̀gbin ni àfi same time àfẹ́lẹ́ fi mọ́ra wọ́n bá yẹ pé tó mọ́ ni tí èsì nǹkan haram ààlè ló fúnra ara wa bá mú bóyá omi tàdá adilé pẹ̀sì tó kéǹjì gbogbo ẹ̀ tó di tíì àlẹ́ mu tíì àkànlé fún mi ẹsẹ̀ gíní àlè fi ṣe ìmọ̀ra rẹ̀. Nam bákan nínú tí àtùmọ̀gbéyẹ̀wò ni àwọn nǹkan ẹ̀gbin. Wọ́n lẹ́gbin nínú nǹkan tó jẹ́ ẹ̀gbin ni báwọ́lù àdàmì ìtọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀gbin ni. Pàgá ètò àtìgbẹ́ rẹ̀ ètò àtìgbẹ́ kí ni wọ́n jẹ́ náà ẹ̀gbin ni wọ́n ìtọ̀ àtìgbẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀gbin ni wọ́n. bákan náà gbogbo ẹran tó jẹ́ wípé ní àìjẹ ẹran rẹ̀ ìwọ̀n ní jẹ ẹran rẹ̀ ìgbẹ́ wọn àti wọn ẹ̀gbin ni wọ́n ìgbẹ́ ajá ẹ̀gbin ni wọ́n. ìtọ̀ ajá ẹ̀gbin ni ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ìgbẹ́ olóńgbò ẹ̀gbin àti gbogbo táyì bá jẹrin àwọn ẹran tá a lè jẹran wọn wọn ní ìtọ̀ wọn ìgbẹ́ wọn yìí ṣẹ̀gbin ìgbẹ́ ẹran mẹ́ẹ̀.

kí wọ́n á nìgbé adìẹ tó bá rí yàn lára kí lára kà fún ìgbẹ́ ẹran èyí tẹ̀ ju tó ráhùn jẹun ọ̀tí jẹrẹ bá yàn lára kí lára kà fún ìdọ̀tí òun ìgbà àfilẹ̀ ta ní fọ̀ tó yẹ pé tí ìjọba ní ìdọ̀tí bá yọ ọ́ láàánú fọ̀ náà ni ìgbà àtúnṣe yẹn tẹ̀ wá bí kírun bẹ́ẹ̀ tó nírun àbí onírun onírun torí kìí ṣe ìgbà ṣùgbọ́n nǹkan tá a máa ń fọ̀ kúrò lára kìí gbogbo ẹ̀lẹ́gbin nǹkan ní ìdọ̀tí ni aṣọ wa lè dọ̀tí ká ṣe ní ká fọ̀ tí ó sì ti pé ẹ̀gbin yìí. sọ àwọn nǹkan kan wá ìdọ̀tí lásán làwọn èyí ṣe gé ni wọ́n yìí ṣẹ̀gbin. ṣùgbọ́n ìtọ̀ èèyàn ìtọ̀ àtìgbéyàn àti ìtọ̀ àwọn ẹrù ẹran táyì bá ti mọ́ra ẹni àáfà ibi títọ́ bá yí lára wa àti bẹ́ẹ̀. ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ẹni káyọ̀ ọmọ kékeré ni tí ò tí ì mọ jẹun pé ó kún bó ń jẹ bóyá bí ọmọ oṣù méjì mẹ́ta rẹ́rẹ́ nìkan náà mo kò tẹ́ sí mo gbọ́ ń pè lóúnjẹ kò tí ì ládùn nǹkan bẹ́ẹ̀ lára tó bá jọ ọmọ ọkùnrin ni tó bá tọ̀ sí wa lára àákàn fún mi wọn báyìí àáfò mi wọn nǹkan ṣùgbọ́n tó yẹ kọ́ ọmọ obìnrin ni àbí àgbàlagbà àbọ̀mọkùnrin tó náà ti ń jẹun tó ti ń fojú kòkòrò ń jẹun àáfọ̀ àáfọ̀ yìí òun wọ́n tó wáyé ọmọkùnrin kókó tó ti dàgbà rárá àákàfọ́mi wọn ìtọ̀ tiẹ̀ ni. bákan náà àwọn nǹkan mìíràn tó máa ń fọ̀ mọ́ nígbà tí a bá fẹ́ fọ ẹ̀gbin mọ́ oní ẹ̀ bàtà wa tá a bá wọ̀ bàtà tá a máa ń wọ̀ torí pé àbí ń tẹ̀lé ẹ̀gbin ni yìí wọ́n ní tá a bá mọ̀ pẹ́ gbin yí bàtà wa tí bá níbi tó fẹ́ràn sábà lóòjọ́ tá níbi bẹ́ẹ̀ tó ń fi bàtà kírun ó kàn débi kọ́kàn ìyẹn bàtà yẹn sọ́lẹ̀ ni àwọn sàhábà nínú àwọn abọ́ bàtà wọn àlejò akérùn tán àlejò mo rí pé gbogbo yẹn ti bọ́ bàtà bẹ́ẹ̀ ni torí pé iná là ń tẹ̀lé àtẹ̀tẹ̀ ti bọ́ bàtà yín ní tó wá lórí ìran sọ̀hábà ni pé kọ́mọ̀ yẹ pé ọlọ́run ti tó ṣe lófin pé ká má fi bàtà ṣe kí ni ṣe ràn mọ́ àlejò wa ni àlùmọ́lá kò dìbò yìí ló fi hàn nígbà tí n kẹ́ mi pé ẹ̀gbẹ́ wa bi bàtà mi ni tó dẹ́ mo ti gbọ́ àdéhùn anítẹ́nì kọ̀ọ̀kan yín tó bá rẹ́ kí n tó rí bàtà kí n kó wọ abẹ́ rẹ̀ tó bá rí ẹ̀gbẹ́ ń bẹ̀ kó kàn fi bàtà rẹ̀ gíní kó fi gbolẹ̀ gbóró gbóró tó bá ti gbolẹ̀ ó ti mọ lẹ́nu yẹn. jẹ́mọ́ ààrẹ tí mo rò fún mi bàtà mi tó dàbí táyà àtẹ̀yìn gbé bá sínú sínú ń kọ́ tó wọ́n yóò kàwọ́ mọ́. ìtàlẹ́bí mi ká fi ní kíní bàtà gbolẹ̀ ara ọ̀nà àdúgbò lẹ̀ dáadáa wọ́n àdúgbò lẹ̀ ọ̀lẹ́bẹ̀ kẹwọn. bákan náà èyí tí àtúmọ̀ mọ́ ń parí òkè bóyá afẹ́gun báyìí òun náà lè ti àtọ̀ àwọn obìnrin etí àtọ̀ àwọn obìnrin. torí afẹ́kasọ wa balẹ̀ dẹ́dẹ́ hmm. káfọ́ wá sí kí balẹ̀ sáré ibi tó bá tọ obìnrin nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wá ń gbà mí aṣọ owó ní balẹ̀ sọ́ọ̀sì la fi ń gbé yòókù mílẹ̀ tó wà ń sọ́nà ni pé aṣọ yẹn gẹ́gẹ́ là níbi sọ fún Umu Salama pé ó balẹ̀ àdìsí kan wá sí ẹni àni Umu waladi Ibrahim bin Abdurrahman bin Awf ní tó gba àdìsí yẹn wá ní ẹni àná àṣà aláti Umu Salama ẹni obìnrin yàrá Umu Salama zawuja nabi sọlá tó jẹ́ ẹ̀rọ nabi fàkọ́lá tó ní inni mura àtún òtílù záìlì èmi o mo jóbìnrin kẹta sọ mi máa ń ṣe kíni ó máa ń balẹ̀ dáadáa wà á mú ṣe fìlìmà káàlẹ̀ lẹ́kọ́sìr ìgbà mi ń bẹ àyè ibi tí ìfìyàn yóò jáyè kíni àyè ẹ̀gbẹ́ fàkọ́lá tó ó mọ̀ sálàmù fàkọ́lá tó ó mọ̀ sálàmù ìyá wa mú sálàmù wa sọ fún ẹni tó béèrè ìbéèrè báyìí pé kọ́ọ́lá rọ̀sọ́lá ànábì náà ti sọ fáwọn ẹbí pé ìtọ̀ ìrù mọ́hú máa bá dà yí pé tọ́ bá kó ibi tó jẹ́ gbìn yẹn ibi tọ́ bá ti tó rìn lẹ́yìn rẹ̀ yóò máa ṣe yóò mọ́ tọ́ bá rìn kó ibi tó jẹ́ gbìn yẹn ọ̀dà tó níbi tó mọ́ ibi tọ́ mọ́ náà tábẹ́ bá tó wọ́lẹ̀ ńlẹ̀ ó ti ṣe mọ́kànkan sí a gbẹ̀rẹ̀ ìbánilẹ̀ sọ ah, ní. torí tí ẹgbẹ́ jẹ́ kí obìnrin míì jẹ́ káfẹ́ balẹ̀ nìyẹn àbí táyé mọ̀ sọ fún sàkọrí ìfàsọkó ìdọ̀tí ẹni bẹ́ẹ̀ ni tó bá ní tó dọ̀tí ibi tí ó dọ̀tí ó padà rí ó padà fọmọ jẹ́mọ́ ẹ jẹ́ ká náà wò níbi tá a fi ń rìn lórílẹ̀ èwo ló pọ̀ jù sáyè ìdọ̀tí àbí tí ó sì dọ̀tí èwo ló pọ̀ jù ẹ sọ̀rọ̀ sáyè ìdọ̀tí la máa ń rìn lórílẹ̀ àbí tẹ́sí ìdọ̀tí kí n fi èméjì tẹ́sí ìdọ̀tí mú láti sí ti ikọ̀ ọmọdé lẹ̀kọ́ àwọn ibi tó jẹ́ dọ̀tí. afọ̀nkọ́ ibi tó jẹ́ gbin ẹ̀kọ́ ti yàtọ̀ láàrin ìdọ̀tí àti kíni àtẹ̀gbẹ́ torí pé káfẹ́ bá wọlé yóò dọ̀tí ṣùgbọ́n ọ̀kan ni pé ó ti ń gbà tó dọ̀tí ó ti di ẹ̀gbin tó bá ti rin bíi pẹ́dà ibi ìgbẹ́ tọ́ọ̀rin tọ́ọ̀mọ́ nínú bọ́tà gbogbo ọlọ́pọ̀ sí ìtọ́ọ̀rí yẹn ètò lè tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ní kíni ìdọ̀tí ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ jẹmọ́ ìdọ̀tí ni kìí ṣe ẹ̀gbin àtẹ́yìn ọjọ́ ìdí ó fi kọ́ lọ lọ kẹ́gbin mélòó láàyè ẹ̀gbin ní gbogbo ilẹ̀ ìyẹn ló bá dé kí ló bá dé káàdì ọba olùkọ́ ọlẹ́kírun torí àgbà pé ọ̀pọ̀lọpọ̀ ààyè ìyẹn tó ṣe kí ni ètò mọ́ni yìí tí bá ti ṣe èyí tó jẹ́ àkìtàn ní ìpínlẹ̀ àbójójú gọ́tà ọ̀pọ̀lọpọ̀ ààyè táàrin nínú sílìpù ìgbò táàrin lọ́rin ìbọ̀ ìtí ó mọ́ni àti ètò ẹ̀gbẹ́ni títà tẹ̀lé sọ nígbà ó bá yá àtọwà ó lè dọ̀tí rẹ̀ kùmọ́ kìí ṣe gbogbo tó bá dọ̀tí nǹkan ló sọ di kíni kò sọ dẹ̀gbẹ́. a yẹ pé aṣọ wa tó bá mọ́ aṣọ wa tó bá wọlé ìyẹn ẹ̀yin obìnrin tá a bá ti gbà pé ibi tó rìn kọjá àyè ẹ̀gbọ́n wọn bẹ́ẹ̀ ibi tó ti rìn àìmọye lẹ́yìn ìgbà ó ti kíni ó ti fọ ó ti fọ mọ́. so yìí ni ò ń jẹ́ kí ẹnìkálukú ó mọ múra bó ti wù látara ẹgbẹ́ ni òfẹ́ ká sọ balẹ̀ tẹ́lẹ̀ mi wà máa rán pọ́sílù nínú àwọn obìnrin náà pọ́sílù rẹ̀ lómi òrùn yóò àbí lọ́sùn gbé yòókù bẹ́ẹ̀ ní tábà wà àdìsí ìmúra obìnrin ìjáàbù gangan náà ní kó balẹ̀ dẹ́dẹ́ ìpè tọ́kù ní tọ́kù ti ṣe jẹ́ fọ́kùnrin pé tó bá wùyàn lè wọ bẹ́ẹ̀ náà ló fẹ́ fóbìnrin mo sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin gbà pé ara àmúra àwọn ni kódà ní ọdún kọ̀ǹpìlẹ́tì kí ni ìjáàbù ara aṣọ gangan náà ní kó balẹ̀ bọ́kùnrin ló lọ́wọ́ lọ́kọ̀ sí gbogbo ẹ̀yìn lébi àbí kọ́kùnrin mọ́ ló ń gbà mí kóbìnrin mọ́ ló ń gbà mí ṣùgbọ́n ń ta ẹ̀ ń kọ́ léèdì wa ni pé ká tó lò sí kó jẹ́ àlékún múra torí ìyẹn lè fẹ́ fọgbọ́n tà sí gbogbo ẹ̀sẹ̀ gẹ́tẹ́sì kí n kẹ́sì gbọ́ ẹ̀sẹ̀ rẹ̀ náà dá ṣùgbọ́n tẹ̀lé pé àwa ti lọ sọ́ọ̀tì yẹn ìjáàbù wa ni débi tó bá ti kíni tó bá wù wá ìyẹn ò sí nílẹ̀ tìlẹ̀ ìjáàbù gẹ́gẹ́ là lẹ́nu ikú kalẹ̀ kódà òjọ́ mi sọ fún àwọn òṣèlú pé ẹni tí tó kòtò rẹ̀ bá ti kọjá àkókò tó wà ní ẹsẹ̀ yẹn fàfinẹ́rì nínú náà nílọ. ìyàwó ọmọ sálámù ọdẹ aláfàlà ni àwọn wá ń bi ànábì pé àwọn obìnrin wá ń kọ́ àdá ìyẹn obìnrin obìnrin yìí o ẹ̀yin gbọ́dọ̀ fi ìṣìkankun ti yín ẹgbẹ́ láti kókó tẹ̀ ẹ́ tíjẹ́ ó lọlẹ̀ sí i. jẹ̀mọ́ aṣọ ìlòmí òjò kókó tẹ̀ ẹ́ lọ lóbìnrin ṣọ́ọ̀ṣì yòókù. ìyẹn bí kókó tẹ̀ ẹ mọ wo àdìsẹ́ mo ti wá o ànábì ni ẹ̀yin ẹ tó jẹ́ kí ti yín lọlẹ̀ sí bí ṣíbùrù ìyàwó àwọn olùsálámọ̀ sọ́lága tí a bá fi ṣíbùrù kẹkún bí kókó yìí ẹ́ sàǹkáṣífà àkàdáàmì òun náà àwọn súùtù wọn fúùtù wọn bí ẹ̀yìn bí ẹ̀sì yóò sì tún máa hàn á ayẹ́kẹ́ kò tí ṣe kí ni kò tí tí ìbalẹ̀ tó àníbi ní ọjà ẹ̀sì ìṣòro òkun ìyẹn pé láti kókó ìkẹ́ẹ̀sì ìṣòro òkun ṣòro ti fi ìṣòro tó bá láti balẹ̀ tó tó ẹ̀mẹ́tọ̀ ajé ó lé kú jẹ́lifẹ́ aṣọ làlẹ́gbẹ̀ẹ́ ń sọ kò sọ pé ní tẹ́ẹ̀dì gbé aṣọ ní etí so ìdí àwọn ọ̀gá rẹ̀ tó bá yí kíní kan àbáyé máa lọ bẹ́ẹ̀ àbáyé yí ìṣẹ̀kẹ́ wọn àlẹ́bí ti sọ oníṣẹ́ fún wa pé ìtọ̀ rírú wọn bá dá òkàtà ẹ̀rú pé àsúnmù ìtọ̀ rí ní ẹ̀gbẹ́ ní tó wà lẹ́yìn lórí kiri gbé mu òjòrò àgbàrá sàn ẹ̀rọ fọwọ́ ni pé fáfọwọ́ bá rí ẹ̀rọ ẹ̀gbẹ́ lórí o torí pé yẹ̀pẹ̀ sí ìsìnlẹ̀ lòjòrò tó di kíní thereof ní lábẹ́ pé tá à ń rìn lórí ilẹ̀ ìyí tó jẹ́ dọ̀tí ló pọ̀ ni kì í ṣe pé ẹ̀gbin ni kí ni wọ́n ń jẹ. eré ni àlàyé bá ṣe ẹ bá ṣe yí obìnrin ṣe mọ́ aṣọ wọn. náà bákan náà àwọn ìkẹta tó mọ́ mọ́ ní ilẹ̀ ilẹ̀ẹ́lẹ̀ bóyá ọmọ wa tọ̀ lé àbí àbótọ́ sórí bẹ́ẹ̀dì Hmm? bó láti mọ mọ́ yóò àáfàyè ibẹ̀ náà ni wọ́n lárúbáwá oko ó dé ó ṣe wọlé ó kíráka méjì ìdí òkùnkọ̀ sọ dípẹ́ aláwọ̀ ẹ̀rọ hamani wa muhammad ali ọlọ́dà kò máa ń pẹ́ ìní àtànẹ́bí nǹkan wọ́n ah. ní tẹ́rẹ̀ hàn máa àhàdà tó ti kí mi àtànẹ́bí ó ti tẹ́ àkọ́júta hajarta wá sí a ìkí ọlọ́run tó fẹ́ ní wọ́n ti fi ní wọ́n ti jẹ́ kó fún yìí ẹ́ tọ́lọ́run bá tẹ gbogbo wa ó lágbára rẹ̀ ìtẹ̀lẹ́pọ̀ sanabi sọ̀rọ̀ náà wọ́n bí ọtí bá níbi sọ̀rọ̀ sábà ó kẹ́ bọ sí orígun mọ́ṣáláṣí ló bá tọ̀ sílé ìgbà tó ń tọ̀ ní sọ́ábà ní kálukọ́ ní káàkiri ẹgbẹ́ tó tọ̀ ẹni tó fẹ́ lu ẹni tó ti gbé mọ́ torí pé bó ṣe tọ̀yẹ̀ tó bá pàdé tọ̀mọ́dé aburú ni lásìkò yẹn àbí tó bá tó tì í ìtọ̀yẹ̀ tó wá fẹ́ di jubi tó yẹ kó dé kí ni tó yẹ kó dé lọ gbogbo tó sókè tó kọ́tọ́ nígbà tó wá tán lànà ìjọba pè pé ẹ̀mọ̀ lárúbáwò kó lòun rẹ̀ bóyá ó fẹ́ wá bẹ̀ wá gbòòrò ni kò mọ òfin tó dé mọ́ṣáláṣí àyè àyè tí mò ń àyè tọ̀ síbẹ̀. àníbìrà ni ẹ mú bíi ká tó pé bíi arọ ẹ̀dá sí orí ìtọ̀ rẹ̀ náà àwọn àdá síbẹ̀ ìyẹ̀mọ̀ tá bá da nǹkan sí ibi tó máa gbé tọ̀ sí tá da omi sí tá fi fọ kódà tí omi yẹn mọ́ ti ìgbẹ́ àyẹ́ bíbí kí ni kò ti mọ́ ó yọrí bẹ́ẹ̀dì náà ní tá a fọ́ bẹ̀ tá a fọ́ mi síbẹ̀ ta fún kódà kó mi yẹn mọ́ tí ìjẹ ayẹ́dúró gíní mo ti mọ́ ẹni pé lè ní tí sábà máa ń ṣẹlẹ̀ dáadáa òun náà ni náà nínú àwọn nǹkan tó jẹ́bi àrùgbẹ́ kéèsì wọ́n ń pe kíníkan ní alimọ́síyù tí máa ń jáde lára ẹni bí àtọ̀ ni òun yàtọ̀ sí ìtì máa ń dọ́mọ́ ẹni gbàmí yóò funfun ìgbà míì ò ní yẹ kó rẹ̀yìn ló fi jáde lára rẹ̀ ìgbà míì jẹ́ pé ọkùnrin àtòbìnrin bára wọn ṣeré ló fi jáde wọn ní irú eléyìí tó bá jáde èèyàn ó fọ abẹ́ rẹ̀ ẹ̀pẹ́ ní ìpín ìwẹ̀ gbogbo gbogbo wẹ̀ bákan ní èyí tá ń pè ní wádìí òun náà rí bẹ́ẹ̀ bákan èyí tó tó kan obìnrin àrò tó bá tẹ̀lé kárìjá ní fárìjẹ́ ìmọ̀ríà ẹni tó máa ń wẹ̀tì lábẹ́ obìnrin tó bá jáde pé àkàkùn tí èèyàn owó ẹ̀ fún ni àbí èèyàn fọra tí ń tó mọ́ ni àbí obìnrin mọ̀ ń sọ pé òun rí wẹ́ẹ̀tì òun rí wẹ́ẹ̀tì kí ni ìdájọ́ ẹ̀ tó pé téèyàn bá kọ́ ó lè da ọ̀rọ̀ ẹ̀sìn ìrúmọ̀ yẹn ní ọwọ́ àfa sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ara ẹ̀tàn ní ẹ̀gbin ni àti ẹ̀tàn ní ara kìí ṣe ẹ̀gbin ṣùgbọ́n ẹ̀tàn kìí ṣe ẹ̀gbin yẹn ní ọ̀rọ̀ wọn ló fẹ́ lékìtì omi tó bá rí wẹ́ẹ̀tì lábẹ́ tó ń ṣe ẹ̀gbin ìlú ìpín kó lọ́wọ́ ẹ̀sìn àtàwọn ìkan mìíràn tí ìjọba bákan náà ẹ̀jẹ̀ háídọ̀ tó bá yí yẹn lára àkọ́kọ́ háídọ̀ èèyàn ní kírun tó bá ń ṣe tó bá sì dá tó bá dá lèyìn lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ yẹn gẹ́gẹ́ wá yí yẹn lára àbó yí yẹn látọ̀ kí ni ẹ̀jẹ̀ yẹn lẹ́ ẹ̀gbin ni ẹ̀ ń gbọ́dọ̀ fọ àbó yí ó kẹ́lẹ̀ táàyè ibì kan téèyàn fẹ́ ṣe náà níbẹ̀ àyẹ̀ ti di ààyè ẹ̀gbin yẹn gbọ́dọ̀ fọ́ bákan nínú tó tún jẹ́ ẹ̀gbin onítọ̀ ajá ẹ̀ka ni ajá gan fún ẹ̀gbin ìgbẹ́ rẹ̀ ẹ̀gbin àbí ìtọ̀ rẹ̀ ẹ̀gbin ni kò gbọ́dọ̀ ohun tá a bá fẹ́ jẹ gbọ́dọ̀ tẹnubọ abọ́ ẹni tí tẹnubọ abọ́ wa a gbọ́dọ̀ fọ̀ ìkan nínú méje a fi yẹ̀pẹ̀ sí àkọ́kọ́ tá àkọ́kọ́ fọ àfìyẹ̀tẹ̀ sí pẹ̀lú omi ẹ̀mí láwà fọ lẹ́yìn ìgbà yẹn ẹ̀mí ẹ̀fà tá a bá ti fọ lẹ́ẹ̀kan tó bá ti mọ́ àbẹ́ méjì tó bá ti mọ́ ó ti tó àbí ó ti tó kò tí ì tó tẹ́lẹ̀ lómi lè délé gẹ̀ ẹ̀yìn tó bá ti fọ lẹ́ẹ̀kan àbí tó ní mo nílò yẹ̀pẹ̀ kẹ́míkà kan nílò àwọn àfáà ní àgbọ̀dọ̀ yìí kò ní tọ́lọ́run sọ tánẹ́bì sọ yẹ̀pẹ̀ yẹn ní àgbọ̀dọ̀ tó dà pé abọ́ tó wà fálẹ́ ìgbò ni wọ́n fi yẹ̀pẹ̀ fọ́ lákọ̀ọ́kọ́ wọ́n wá fọ́ lẹ́ẹ̀mẹ́fà sí ẹ̀gbọ́n àkọ́kọ́ yẹ pé àtọ́mi wọ́n àfọ́ni ọba àwọn ọkọ̀ máa fọ́sẹ̀ sí yòókù kòkè lọ́kà sáti oyè pẹ́pẹ́ wà ní àkọ́kọ́ ọba àti nígbà tó ti mọ́lá àkọ́kọ́ ọkàn bomi jẹ́ ọkàn fọ́ ọ̀ndàánú ó ságo rẹ̀ pé mẹ́fà nítorí pé kèé ṣe mímọ́ ẹnìkan là ń sọ nǹkan ti tá a fi wọ́n wá ní òun bá fi fọ́ yẹn ọmọ ìyá rẹ̀ tó yẹn jẹ́ gbìn ẹlẹ́dẹ̀ ńkọ́ tó yẹn bá tẹnu rọba rẹ̀ bó láti fún un náà àmì níbi ìtajà kì í tajà wa rẹ̀ rí fún àáfọ̀ nọ́mà náà ni ọ̀rẹ́ pẹ̀ méjì àbẹ́ta àbẹ́mẹ́rin ni wọ́n rí pé gbà rẹ̀ ti mọ́ ọba ti fọ́ ti mọ́ náà ẹ̀gbọ́ ṣùgbọ́n ta jáwọ́ gbọ́dọ̀ pé ẹ̀ẹ̀mejì ni ẹ máa wo títóbi ọlọ́run ajá tó ń tó bá tẹnu bọ̀ nǹkan àgbẹ̀rẹ̀jẹ̀ náà ajá náà lẹ̀sìn wa la lè kó sì pa nǹkan fún wa tó fẹnu kan tó ní fẹnu kan ní fẹnu kan náà wọn tó bá fẹnu kan tó pa ọ̀gbọ́dọ̀ jẹ ẹbí ẹ̀kọ́ tá a ti fọ tó bá tájà tá a lè jẹ nǹkan tó bá pa ni oníjẹ tó pa fúnra rẹ̀ kò ní yá yàn kóyà tó fi wá máa ju tó ti fẹnu yìí tó bá tẹ̀ ti pa fún wa ní fi lẹ́nu so eléyìí nínú àwọn nǹkan tí àgbẹ̀rọ̀ kíyèsí bákan nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin òun náà ni nǹkan tá a dì ẹran tó yẹ pé ó yẹ ká dún ká tó jẹ àwa arìbí àbádìí ẹni àbí màálù ni gbogbo ohun tó yẹ ká dún tá àrìbí tó ti kú kalẹ̀ òun ni à ń pè ní òkú ṣùgbọ́n gbà tó wà fẹ́ pé a lè mọ̀ ju nǹkan tá a sì jẹ́ sáré lè tọ́ pé nǹkan o ẹran yìí àdú a sì jẹ́ létí ní odò ẹran òkè ẹran èyí tó wà lórí ilẹ̀ náà táà ní ibi táà sì lè jẹ́ orin hmm? àwọn irin táà lè lọ pa nínú igbó tó yẹ pé irinṣẹ́ táà fi pa àwọn irinṣẹ́ táà fi dẹdẹ ni lágbèjì ìyẹn ta ọ̀pá yẹn kọ́fà yẹn máa yẹ pé ipò ló ti bá ipò tó ti bá ta ṣe bísímìlà ká tó pa ipò tó ti bá tó ti wọnú yẹn ó ti sáàbù fún nígbà tó wá pa àwọn àwọn àtàkèrè ìgbà tábìlì ibi táàkèrè báyìí àti tó kí ni tó ti kú alẹ́ jẹ́ lọ́dọ̀ wá pa bá tó ti kú àárẹ̀ mu àárẹ̀ wá ní kíni àádùn ìyẹn náà fi ní nǹkan tá a lè fi dẹdẹ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó mú tí ó lè penetrate wọnú àìsè bísímìlà bísímìlà yóò ti dún tí wọ́n bí pàfẹ́ du sábà wá ju nǹkan yẹn tó yẹ tó ń gbà tá a fi débẹ̀ nǹkan etí tí àgbìn tọmọ ti kú ká tó rí ẹ̀rọ káàrin ẹran míì ó lè sáré láti bí síbi abániṣẹ́ ìkọ́jọ́ alẹ́ ọ̀sẹ̀ kínní ó lọ wó lulẹ̀ kọ́lọ́dẹ tó mọ owó agbẹ́bọ̀ ló ṣubú sí ó lè ti gbé kínní ètò ṣùgbọ́n tí nǹkan ẹ bá ti penetrate tó wọnú ẹ̀ tuntun méje jáde yóò mọ sáàbù kó dú ṣùgbọ́n àdẹ́dẹ́ nǹkan ó kẹ̀kọ́ kalẹ̀ àrídú tó yẹ pé nítorí ká dún ni tí èsì ìfẹ́ràn inú omi tí ń gbé lu omi irú yẹn àfihàn kí ta òun náà ń pè ní òkú Nam, àǹfààní tó ké ara ẹran tó kú kalẹ̀ alẹ́ jẹ́ màálù ní bóyá màálù tẹ̀ bí mọ́ni ó wá ní wàrà tá a lé fún wàrà rẹ̀ wá ń kọ́ ẹran lálẹ́ jẹ́ nígbà tó kú yẹn tí ọyàn rẹ̀ bìí tóbi bá ó yẹ ká ti fún ọmọ màálù yìí tá a lé fún kára jẹ èyí tó fẹ́ lékè náà ni wọ́n láàlá ní ọ̀tá àwọn afáàsọ ẹ̀rí àárẹ̀ tó ní ó mọ́ bọ̀tí ó ní kẹrin tó lọ pé ààrẹ ààrẹ ààrẹ mu ara rẹ̀ náà torí pé òkú bìntì ni wọ́n láwọn òkú kan wà tó kú dálẹ̀ tó yẹ pé ẹran tí wọ́n nínú rẹ̀ òun náà ni ànábì ni wọ́n ṣe àwọn nǹkan méjì ní ẹ̀tọ́ fún mi tó jókòó gbèsè alákọ̀ọ́kọ́ ni alẹ́hùt kí ni mo pè é alẹ́hùt òun ẹja àbí ẹ bá lọ rẹ ja titus nìyí láti inú ẹgbẹ́ tó ti gan pa èmi ti ó ti dégíní ó ti kú láti bí ọdún mélòó tó ti rí tó ti gbé sínú àìsí àbí bóyá láti oṣù mẹ́fà rẹ ti kó síbẹ̀ kò sẹ́ni tó du kò sẹ́ni tó du tó fi ẹja kìí sẹ́gbẹ́ àbí sábà du nípa alẹ́jẹ́ ni kìí ṣe jífà ẹja làkọ́kọ́ ní tẹ̀sẹ̀ lẹ́tọ̀ọ́ bákan náà inú rẹ̀ náà ni alìjàrọ́ọ̀dù alìjàrọ́ọ̀dù bí àwọn insect ta lè jẹ bí àwọn kòkòrò lágbèjì ẹ̀dẹ̀ tó jù bá rọ̀ lélè tó ti máa ń fò yẹn àbí tẹ́mi bá gbomi lẹ̀ tí ibi tí náà wà bá ti bẹ́ẹ̀ tẹ́ pọ̀ wọ́n ti máa kú síbẹ̀ máa jẹ lọ àwọn tó wá pọ̀ bẹ́ẹ̀ tí ẹ máa ń jẹ pọ̀ àpẹ kẹ́nìkan ní rẹ̀ ẹ̀ tó wá máa rẹ̀ ń lókè àbí oníkan du nǹkan kékeré lòun náà wọ́n pe kíníkan lógóńgò tó rí ẹ̀ máa kàn wọ́n máa funfun gbogbo ara máa white àbí ọ̀nà wọ́n pe kíníkan ní ìkànnì ó máa ń dúdú báyìí tálọ́ máa ìkànnì yẹn ẹ́ kéékèèké báyìí ni ẹ̀rí ni kòkòrò tó ti pọ̀ tó sọ gbogbo olóhùn kẹfẹ́ tó máa ti ẹ̀sìn yà aláwọ̀ palẹ̀ jẹ ẹ̀rí ìdí ká du ó bá ti kú kalẹ̀ ká mú bí ká bá tẹ̀lé bẹ́ẹ̀ náà làwọn ẹ̀rìn tó ń gbé inú omi náà àwọn nǹkan wọ̀nyí nínú nǹkan tí ààrẹ kámọ̀ ń parẹ̀ ní ní báàbù kámọ̀ tó mọ́ àti ní tí ìmọ̀ wọn wá lẹ́nu tó kú dálẹ̀ wọ́n lẹ́ran tó kú dálẹ̀ táà lè jẹ awọ rẹ̀ ń kọ́ ọ́nà lè fi fàǹfààní àbọ̀lú ikú kò bọ́bẹ̀ ẹmú awọ rẹ̀ tẹ́ bá lè fawọ ẹ̀ ṣe tẹ́ra fa awọ nìkan tó ní sẹ́ran ń bẹ̀ tẹ́wàá tẹ́lẹ̀ tẹ́tẹ́ fi ń tó bá òyìn ẹlẹ́fi kí ẹlẹ́ fi ṣe ìwo rẹ̀ ń kọ́ ẹlẹ́ mu ẹmọ̀ alẹ́ tó ní ìwo gbogbo mọ̀lú ẹ̀mí mọ̀ wá káàkiri àbátí ọ̀tẹ̀ mọ́ ń fà á máa ṣì kọ́ra kọjá kọ́ màálù tó kú ní ah, màálù tó kú lára sábà ah, tẹ́ lé jẹ́ ẹja ayọ̀ owó rẹ̀ àlèbí ṣàǹfààní òwúrọ̀ jàǹfààní tẹ́ jẹ ni irun ẹ̀ ń kọ́ àbí wàrí ìṣó àbí ìyẹ́ adìẹ tẹ́ kú sí á ah, adìẹ tẹ́ fẹ́ lọ sún mẹ́mọ́ àgbàlagbà ń fi ìyá ìyẹ́ rẹ̀ kékeré tí ni bẹ́ẹ̀ nígbà tí ì ti jẹ́ ìyẹ́ rẹ̀ wọlé fi àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Náà wọ́n ní tó tún jẹ́ ẹ̀gbin òun náà ni olóńgbò abáfọ̀n èkúté ẹ̀kúté máa ń ṣe kúrókúró nínú lẹ́yìn àtàwọn gbangbangbangba ẹ̀gbin ni wọ́n ẹ̀gọ́ ẹ̀gbin ni wọ́n. wọ́n ní tí èkúté bá kó sínú nǹkan yín ẹ̀rí ẹgbẹ́ bá lẹ̀ èkúté wá kú síbẹ̀ ẹ̀bà sì ní ẹ̀bà tó pọ̀ ní àbí bóòlù ẹ̀ àwa tètè rí wọ́n níbi tó kú sí yẹn àwa bu àti gbogbo sọ̀rọ̀ à ń di ibẹ̀ gbogbo àyíká rẹ̀ àyíká ẹ̀kọ́ ẹ̀hẹ́n àwa mú yòókù àjẹ́ àbókù ó kó sínú ògì wa tó ti kí ẹ̀rà réréréré gbogbo ẹ̀ àbínú bọ́tà àbínú kẹtó àbí èyàn kó tí kálẹ́ndì kó tẹ́tàn kú sínú ẹ̀ ẹ̀ tí ò bá ti pọ̀ gbogbo ẹ̀ ládàánù wọ́n tó bá pọ̀ ńkọ́ àbí nínú sọ́rẹ́sì tó jẹ́ bí one hundred and fifty eh, one thousand five eh, kg àbí ká ní two hundred kg àwọn táwọn gbé sórí ilé yẹn ẹ̀rọ àtúntòmọ̀ tó kúrì tó méjì wọ́n ṣé gbogbo mi yẹn ti dẹ̀gbìn tẹ̀ kó mi àlélẹ́gbẹ̀ẹ́ kan mú kúrò ká mú ẹ̀gbẹ́ kẹkúrò àbí torí pé lúpìdì lòun kéde tó dùtà nílẹ̀ ẹja mọ́gbẹ̀bì kan antomi yẹn bá kọ́ tí ò bá kéjì kẹ̀kẹ́ náà kẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ta sọ síwájú yẹn ìyẹn lè lò ó téèyàn yọ èkúté gómìnà tó sì lò òkúté but problem ni pé ọ̀tọ̀ nípa nǹkan yìí a lè lo ọ̀tọ̀ nípa èmi ní ìrìnlá nǹkan lè kó ìyẹn ìrìnlágbà mi kó mọ̀ jẹ́wọ̀ nínú ẹ̀sìn nǹkan tó lè mọ̀ kó ìyẹn ìrìnlágbà kó jẹ́ pé kí nínú ẹ̀sìn jẹ́wọ̀ ní gbogbo nǹkan yìí náà ni àgbọ́dọ̀ tó kíyèsí bákan náà ní ìparí aago kíníkan ní alìjàlálà alìjàlálà ní ẹran àǹfààní mi tún fi adìẹ kún pẹ̀lú alam ẹni ẹran tó yẹ pé gbogbo tí wọ́n jẹ gbogbo ìdọ̀tí ni ẹ̀gbin inú ìdọ̀tí tí wọ́n jẹ jẹ ìgbẹ́tẹ́gbélẹ̀ inú dápọ̀ ọmọ náà mọ̀ lọ sájẹ àbí ìtí wa máa ń jẹ jù tó yóò dàgbà nu wọ́n ní irú adìẹ bẹ́ẹ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ pé ẹ̀ lọ́nà olóòwe owó ìkẹ́dọ̀tí ni máa jẹ tí èso oúnjẹ rẹ̀ gẹ́gẹ́ ni méèrè oúnjẹ tí ń jẹ a nílò ẹran ẹja lálà ní àgbọ̀dọ̀ jẹ tábà fẹ́ jẹ tábà wà fẹ́ pa láti afẹ́ pa lọ́kànlá àti wàá mú ní òní oúnjẹ nọ́mà la máa fún òní ọ̀la tí wàá fi jọ mẹ́ta àti wàá lè jẹ eh, adìẹ tọwọ fún oúnjẹ tó pé dọ́tà lè mọ jẹ ìjẹkújẹ ní mọ jẹ káàkiri ọ̀gá mi yẹ bá díẹ̀ lọ fún lọ́bẹ̀ òun fún ní oúnjẹ nọ́mà fún bíjọ́ mélòó jẹ mẹ́ta náà bẹ́ẹ̀ kó ń jẹ ló wà ní mọ́jẹ̀ pé àdé alẹ́ rí nǹkan tó tẹ̀ sáà kí nìkan irú yẹn kọ́ làtọ̀ tó yẹ pé nǹkan tí ń jẹ ìpìlẹ̀ náà ní nǹkan ń jẹ irú yẹn àtẹ̀lé lójú ẹsẹ̀ ká ní afẹ́jẹ́ torí pé àáka fún kògbó ti wà ipò tó sara yí ẹ̀gbẹ́ ni àáfẹ́ kó máa wà fún ní àwọn nǹkan náà máa jẹ fún bí jọ́ mélòó jọ́ mẹ́ta ìgbẹ́ látọ̀ wà lè pa ìyàn pé ní jalala wallahu sallallahu sallam ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in assalamu alaikum